الله أكبر أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله ثم صلوات ربي وسلامه على خير الأنام بل أشرف الأكوان سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدبفون علوم ọba náà tí ó ní gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́ ọba náà tí gbogbo ohun tí ń jẹ́ ẹ̀yìn àti ògo tọ́ sí ọba náà ni a fi ẹ̀yìn fún ìkẹ́ ọlọ́run ọba ní ọlá rẹ̀ kó máa bá ń ṣẹlẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kí ó bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún ṣẹlẹ̀ ànábì wa Muhammad kí ó sì bá ṣàlékún ìyọ́nú rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ fún gbogbo àwọn aráalé rẹ̀ kó bá ṣàlékún ìkẹ́ náà fún gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà pátápátá yányá àti gbogbo àwọn tí wọ́n gbà gbọ́ lójú ayé rẹ̀ àti lẹ́yìn rẹ̀ abẹ́lẹ́ wọn ọba nínú ìkẹ́ rẹ̀ kí ọmọṣẹ́lá ìṣàánú ẹnì kàkan wa látara àwọn iṣẹ́ náà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àtọ̀rọ̀ àlékún ìyọ́nú ọlọ́wọ́ fún gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ àwọn tí wọ́n hàn àtàwọn tí wọ́n hàn látòrí bàbá wa Shehu Adam nínú Nàìjíríà al-Alori rahimahullah bákan náà bàbá Kamaluddin al-Adabi rahimahullah bákan náà dé orílẹ̀-èdè Benin tá a wáyé bàbá wa Shitu Sani rahimahullahu rahmatan wasi'a báyìí náà la yẹ tọrọ fún gbogbo àwọn tí wọ́n rí bí irú wọn ní gbogbo ayé pátápátá yányán ọlọ́mọba àṣẹlẹ́kùn ìkẹ́gẹ́ fún wọn o àwọn tí wọ́n jẹ́ àrólé wọn tí wọ́n gbéṣẹ́ àwọn bàbá náà lọ́wọ́ ọlọ́dàkùnbà kún wọn bá pẹ̀lú wọn látòrí mùdírù markaz الدكتور أستاذ الدكتور عبد الحميد شيت الثاني ọlọ́run dákun jẹ́ àárín wọn pẹ́ máa ṣàlékún àlàáfíà fún wọn wọn dúró ẹni tó jẹ́ bí wákìlì wọn àwọn dókítọ́rù wa sa'adatu dókítọ́rù abdulrahim shetusani ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ o bákan náà ẹni tó jẹ́ bí musajil am ní ilé ńlá náà àdókítọ́rù abdulmumin shetusani ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ látara tí wọn kí gbogbo fámìlì bàbá náà pátápátá yẹn yẹn ọlọ́run bá dó tẹ̀lé kankan wọn àwọn tí wọ́n jẹ́ olóòtú ètò tí wọ́n jẹ́ alámòjútó iléeṣẹ́ tá a wà yìí Sunna TV yìí ọkùnrin obìnrin ọlọ́mọṣẹ́lá bá a dó ti yan o ọlọ́mọ bá a dín wọn o iṣẹ́ ìṣe yín ọlọ́mọdé òdìṣe láéláé àlékún àdótì ọlọ́run àmójútó ọlọ́run ọlọ́run ṣe fún yín lápapọ̀ alalibarika kuran ni nọdọ lọn bẹ́ẹ̀ nana tọrọ fún gbogbo àwa tí a máa ń gbọ́ wa àwa tí a kì í fi Sunna TV ilẹ̀ láì lóòrèkóòrè nígbàdégbà ní àyín àti gbogbo bíi lórí gbọmọrin àgbáláyé gbogbo wa lọkùnrin wa lóbìnrin wa àkíwà abẹ́lẹ́ wọn bá nínú àánú rẹ̀ iṣẹ́ ẹ̀ṣẹ̀ nìkankan wa ọlọ́mọdé òdìṣẹ́ mọ́ wa lọ́wọ́ alẹ́kùn àbọ̀ ọlọ́run àdótì ọlọ́run àmótí ọlọ́run máṣẹ́lẹ̀ ìpínká rẹ̀ nìkankan wa ọlọ́run ṣe ńlá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. ní báyìí akíra wa ní kíkí ọlá ní kíkí ọlá ní kíkí alibarika láyé àti nídọ́gbẹ́ndé pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ní òní ntí a tún máa ṣe àyẹ̀wò rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí òun náà ni àkólé ọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa yìí pé limaza shur'at al-ayadu fil islam wa ma hiya al-ayadu al-muharrama wal-muhaddasa wa èpè ní kí ni ìdí pàtàkì tó jẹ́ sí pé nínú ẹ̀sìn wa yìí tó jẹ́ pé òun náà ni ẹ̀sìn tọ́nà báyàn láàyè fún gbogbo ayé kí ni ìdí tó jẹ́ sí pé ìlànà àbí ọ̀rọ̀ àbí òfin àbí ìtọ́ka àbí ìdíwèé nípa ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékè ọjọ́ kó yé wáyé pé ọlọ́run ọba àlékè ọlá ó ṣẹlẹ̀ fún wa ìpè ní kò sí kankan nínú ọ̀ràn ẹ̀dẹ́ èèyàn kò sí kankan nínú àwọn ọ̀ràn ẹ̀dẹ́ èèyàn àyàfi kó jásí pé wọ́n ní ìlànà tí wọ́n máa tọ̀ wọ́n ní báwo ni wọ́n ṣe máa ṣe ètò ayé wọn nínú àwọn ẹ̀sìn tó ti ṣáájú rí ṣáájú ẹ̀sìn Islam gbogbo wọn náà ni wọ́n ní. Ni àwọn ọjọ́ wo lọ́jọ́ tó ń fi ṣẹ̀sìn tó ń fi ṣe ìjọsìn fún Ọlọ́run àwọn ọjọ́ wo ni wọ́n yà sọ́tọ̀ tí wọ́n fi ń dárayá tí wọ́n máa fi ń dunnú tí wọ́n pè ní ọjọ́ ọdún láàárín wọn bó ti rí lélẹ́yìí nínú gbogbo àwọn ọ̀ràn èèyàn bẹ́ẹ̀ náà ló sì ti rí nínú gbogbo ìlànà táwọn èèyàn nínú ìlànà àwọn èèyàn tó máa ń sọ pé àwọn ń sin lọ́wọ́ ṣáájú kí islam tó dé nígbà tí ànábì wa ṣáájú kí islam tó dé ló jẹ́ pé àwọn èèyàn máa ń ṣe ọdún oníjọ́ tó máa ń yà sọ́tọ̀ lọ́jọ́ ọdún ló fà tó jẹ́ sí pé ńgbà tánàbí dé lu Medina sallallahu alayhi wa sallam ó bá ọmọ orí àwọn Yahudi ó ṣàdédé rí wọn lọ́jọ́ kan wọ́n ń dárayá wọ́n ń fò sókè wọ́n ń tafà wọ́n ń ju bọ́ọ̀lù wọ́n sáré wọ́n ṣe wọ́n ṣe jẹ́ mu ọwọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé kí ni ìtumọ̀ ọjọ́ yìí wọ́n náà jọ ọdún àwọn nìyẹn wọ́n náà jọ ọdún àwọn ní ọjọ́ yìí báwo ló ti rí wọn ní akaza indana filjahiliya ẹ láti àṣẹ̀yìnwá láti àtàtẹ̀ṣekọ́ṣe nínú ìtàn bàbá babaláko àwọn náà ni wọ́n ti máa ń ṣe báyìí àyìn jẹ́ pé wọ́n pé nísìnyí fakad abdalakumullahu bi akhiru minhuma ìpẹ́ ọlọ́mọ ọba àlekíọ́lá ó ti fi tó dáa jù léyìí lọ ó ti fi rọ́pò fún yín èyí tó dájú lé ó ti fi rọ́pò fún yín òun náà ni àwọn inú àdìsí láti rí pé ọdún bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn títí láti tipẹ́tipẹ́ ọlọ́run ọba àlékè ọlá tó wá ti fi rinlẹ̀ náà nínú ẹ̀sìn yìí nànàbí sọ̀sẹ́lẹ̀ mi sẹ́ pé qad abdalakumullahu bi khayrin minhuma ikpe ọlọ́run ọba àlékè ọlá ẹnu àdìsí ti Anas bin Malik tó gbà wá ikpe ọlọ́run ọba àlékè ọlá ó ti fi èyí tó dáa ju eléyìí lọ ó ti fi lọ́yẹ̀ fún yín òun náà ni Eidul Adha wa Eidul Adha wa Eidul Fitr tá a mọ̀ ní ọdún pé ọdún ọdún ńlá àti tá a máa ń pè ní ọdún léyà àti ọdún ọdún ìtúnú àwẹ̀ àwọn ọdún lélẹ̀ nínú Islam ètò ṣìkẹta ọdún nínú Islam òun náà ni eléyìí tí ó jẹ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ nítorí pé eléyìí ta wí ṣáájú pé edel adha àbí edel fitr àwọn ọlọ́dọọdún nìyẹn ẹ̀ẹ̀kan la máa ní máa ń wá nínú ọdún kan edel hadiya ẹ̀ẹ̀kan ní ó jẹ́ nínú ọdún kan edel fitr ẹ̀ẹ̀kan ní ó jẹ́ nínú ọdún kan èké èyí tó jẹ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó jẹ́ oṣù kẹta ọdún nínú islam òun náà ni yọmọ juma àwọn ọdún lélẹ́yìí tí ó wà níbàámu pẹ̀lú ìlànà Ọlọ́run ọba fún àwọn èèyàn tí a gbọ́dọ̀ fi lu ayé. kí wá nínú agbọ́nrin ọ̀rọ̀ yà sọ pé kí nìdí tí a fi rí nínú ìlànà òfin àbí nínú ètò ìṣẹ̀mí ayé tí ń bẹ nínú Islam ìpè ọdún mẹ́mbẹ́ a rí wípé ọdún tí ń bẹ nínú ẹ̀ yìí ọlọ́run ọba àlékeọlá ó fi ọdún nì ó fi ṣe òróró tí a mọ̀ pé òróró máa ń jẹ́ kí nǹkan dán ni ó fi ṣe òróró ó fi ṣe ìpara fún ọ̀bọ̀rọ̀ gidi ìbádà ẹ̀wọ̀ òróró sì lélẹ̀ yìí máa ń jẹ́ kí nǹkan dán ìbáàdà lélẹ̀ yìí tó ń dání bí ẹ̀ máa ń ṣe lọ́wọ́n ba èyí ó mọ dán lẹ́mí èyí ó mọ dán lára ẹni tí wọ́n ń dán lẹ́mí tí ń dán lára báwo ni ò bá ti wá rí fún un tá a bá fi òróró aládìídùn tá bá fi sí lọ́wọ́ pé kó tún fi para nì báwo ni ò ṣe dán ló fi jẹ́ sí pé ìsìláàmù nì òun náà ni ẹ̀sìn tó ṣe pé la yanazil ani dunya la yanazil bayna. دنيا والآخرة وكذلك لا ينفصل بين العبد لا ينفصل بين العبد في دنيا وأخرى ẹ̀sìn Islam ni ẹ̀sìn tó ṣe wípé ó kó gbogbo àlámọ̀rí ọmọnìyàn sínú nípa báwo ni ó ṣe lu ayé rẹ̀ bẹ́ẹ̀ nígbà tí bá ń lu ayé lọ́wọ́ yóò sì máa rán létí pé bó bá kú òǹbí oníbi tó tún ń lọ o ọwọ́ àdọ́wọ́ rẹ kó jẹ́ kíbi tó wáyé kó dáa kó dánmọ́rán bó bá ti dánmọ́rán sí bẹ́ẹ̀ náà níbi tó padà gúnlẹ̀ sí bẹ́ẹ̀ náà ni òun náà ṣe gba àyè sí fún ọ ló fi nàyẹ ló fi nísìmì bẹ́ẹ̀ ni ó ti rí ìsìláàmù lẹ̀sìn tó júwe bẹ́ẹ̀ fún wa lọ́jọ́ sí pé ìsìláàmù náà lẹ̀sìn tó júwe pé à á ṣiṣẹ́ ni síbẹ̀síbẹ̀ àìṣiṣẹ́ bíi aago a máa ń ṣiṣẹ́ a sì máa ń sinmi islam yìí ló júwe fún ẹ pé a máa ń dunnú a máa yọ̀ àìsí yọ̀yọ̀ pọ̀ra a máa ń fò sókè àìfò yẹ ń tan àbí àìfò dá lẹ́sẹ̀ islam lẹ̀sìn tó júwe bẹ́ẹ̀ fún wa wípé ìgbésí ayé ó gbọ́dọ̀ dán mọ́rán bẹ́ẹ̀ ni ó ṣe gbọ́dọ̀ rí islam lẹ̀sìn náà tó ń júwe bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀dẹ́ èèyàn ló fà á tó fi jẹ́ pé ó fi ọdún ṣíṣe sínú àlámọ̀rí ayé nítorí pé ọdún nínú islam kò túmọ̀ kankan kọjá wípé tagiyir namtul haya eh? tàbí ká pé ìtọ́wùl jawaiz. أو نشر الجوائز للمتعبدين في دنياهم قبل أخراهم tàbí ká sọ pé ọdún tí Islam gbé kalẹ̀ yẹn òun náà ni tí ó jẹ́ pé yóò jẹ́ kò ní jẹ́ sí pé àwọn mùsùlùmí yẹn ẹ́ àwọn mùsùlùmí yẹn fọ́tò kan náà ṣáà fọ́tò wọn níjọ́ tó bá ti dáyé báyìí títí wọn fi fàyè lẹ̀ fọ́tò kan ṣe péré náà ni wọ́n nìí àbí pé ìwòye kan náà níwòye wọn kò sí pé ẹ nǹkan wọn tẹ máa ń wòye pé ìgbà báyìí ìgbà yìí ló yẹ ìgbà gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ pé aṣọ ọ̀gbàlà dá fúngbà kó má bàa máa sọ bẹ́ẹ̀ sí Islam lára àbí sí mùsùlùmí lára ló fi jẹ́ sí pé mùsùlùmí ní àsìkò tó gbọ́dọ̀ máa fi sọ pé a òun dúpẹ́ òun dunnú òun dárayá lórí yí pé ìgbàláyè tọ́lọ́run fún un láti lè fi sin ọlọ́run ọba tó dóun wá sáyé nítorí kóun ba lè wá sìn. n ti ń jẹ́ ọdún lélẹ̀ nínú ẹ̀sìn wa èyí tó bá yàtọ̀ sílé ta wí kì í ṣe ọdún yóò ti di nǹkan míì. kó bá tún lè yé ọdún nínú Islam òun náà ni wípé àsìkò tá a máa ń pín ẹ̀bùn tá a pín ọrẹ ìta fún àwọn tó ṣe pé wọ́n dààmú ara wọ́n dààmú ẹ̀mí ní àsìkò kan pàtó láti lè fi wá ojú rí ọlọ́run ba láti lè fi rí ojú rí ọlọ́run ba láti lè fi tẹ̀lé àṣẹ ọlọ́run ba ní bọ́lọ́run ba ti làálẹ̀. wọ́n wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ba alekẹ́ ọlọ́tí máa ń sanni lẹ́sàn lórí gbogbo iṣẹ́ tíyàn bá ṣe ó wá fi àsìkò kan lẹ̀ fún wọn nínú ayé wọn lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìbádà yín pé ok á san yín lẹ́sàn ìgbìyànjú tẹ̀ ṣe á fún yín ní bíntín nínú ẹ̀san á fún yín ní ìtọ́wò oore àbí ìtọ́wò ẹ̀san tó rọ̀ mọ́rú ìbádà tẹ̀ ṣe yìí á fún yín ní ìtọ́wò rẹ̀ láyé ń bí kó tó di pé ọjọ́ gbẹ̀yìn ọjọ́ kẹyìn ayé yín ó dé ọjọ́ gbẹ̀yìn tẹ́ ṣèṣirò ṣe tẹ́ wà wọnú ibùdó ọrẹ inú ibùdó ọlá inú ibùdó ìgbádùn tí ò ní ìpẹ̀kùn n ti ń jẹ́ ọdún lélẹ̀ ló fà tó jẹ́ sí pé ẹ̀ẹ́rì pọ́dún tá a sọ yìí n tó rò pọ̀ mọ́ ìbáàdà ni n tó rò pọ̀ mọ́ kí ni o ìjọsìn fún ọlọ́run ọba ní jẹ́ ọdún n tó pọ̀ mọ́ ìjọsìn fún ọlọ́run ọba ní jẹ́ ọdún gbogbo tó bá sì ti rò pọ̀ mọ́ ìbáàdà lélẹ̀ àfi nínú òfin tí Islam gbé kalẹ̀ fún ìṣẹ̀mí ọmọnìyàn ètò bá ti rò pọ̀ mọ́ ìbáàdà ìbáàdà dúró àwárí nǹkan kan tó lẹ̀ mọ́ àbí tó fara tó fara tó fara ro ó fara pẹ́ kò yẹ kò gbò àfi kó máa bẹ pẹ̀lú ẹni gbogbo kó máa bẹ pẹ̀lú ìbáàdà ẹni gbogbo àfi kí Islam nǹkan kó ṣe kíni o kó fi kíni ni kó fi lọ́lẹ̀ gẹ́gẹ́ bí òfin kó là kalẹ̀ fún wa kó sì gbé kalẹ̀ fún wa náà ló fà tó jẹ́ sí pé a rí ọ̀rọ̀ ọdún nínú ètò Islam a ti wá sọ fún ẹ pé mẹ́ta náà lọ́dún tí ń bẹ nínú Islam pẹ̀lú ìtumọ̀ tá a wá fún ọdún yìí a rí wípé mẹ́tẹ̀ẹ̀ta pátá yẹnyẹn náà la máa rí ìtumọ̀ tọdún ní ọdún jẹ́ ìdùnnú ọdún jẹ́ ayọ̀ ọdún jẹ́ ẹ̀bùn tí ọdún ọba làkẹlẹ̀ fún àwọn ẹni tí wọ́n sin ọ̀wọ́n ọlọ́run ọba kó máa jẹ́ ẹ̀san ráńpẹ́ kó máa jẹ́ ìtọ́wò ibùdó ẹ̀san tí ń bẹ fún wọn lọ́jọ́ gbẹ̀ǹde kó máa jẹ́ ẹ̀san kó máa jẹ́ ìtọ́wò bẹ́ẹ̀ kó máa jẹ́ orí bẹ́ẹ̀ fún wọn láyé ń bí ní ti ń jẹ́ ọdún nìyẹn. tàbá wo oríṣiríṣi onírànran ọdún mẹ́tẹ̀ẹ̀ta tá a wá sọ ẹ́ rí i pé mẹ́tẹ̀ẹ̀ta pátápátá nì náà ló jẹ́ pé ìbádà ló ṣáájú rẹ̀ a rí ìbádà ká tó wá rí ti ń jọ́dún tó rò mọ́ ọdún yẹn dá gẹ́gẹ́ bí ìgbà tá a bá rí èèyàn tá a wá rí òjìji ẹ̀ èèyàn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ìbáradà tá à ń sọ ń pa ẹ̀ tọ́lọ́ ní pé tó torí ẹ̀ dá wá sáyé alọ́ọ̀má sọ ní suratul Zariyat wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdá wásáyé tá a dá yín wásáyé àwọ ọlọ́run ọba kẹ́ẹ̀bá ni wàá bọ̀ wà ọmọ káàbẹ̀ kẹ́ẹ̀bá ni wàá mọ àwọ ọlọ́run ọba láyé látòrí ẹ̀dá yín látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ṣe mọ àwọ ọlọ́run ọba láyé òun náà ni pé kẹ́ẹ̀ máa sin àwọ ọlọ́run ọba láyé ní gbogbo ìlànà tí ìjọsìn pín sí ìtàfidà yín nìyẹn ìbáàdà yẹn ọwọ́ dó gẹ́ ọwọ́ dúró báyìí àpéjúwe gẹ́gẹ́ bí ọ̀gbọ̀rọ̀ gidi nǹkan tó dúró báyìí gẹ́gẹ́ bí èèyàn téèyàn bá dúró sórí ẹsẹ̀ méjèèjì ọdún tó wá rọpò mọ ìbáàdà yẹn ó gẹ́gẹ́ bí òjìji tá a máa ń rí lára wọn nìyẹn kan lè wà kó yẹn ká kò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló fi jẹ́ sí pé a lè rí òjìji àbí ká rí n tó ní òjìji nì bẹ́ẹ̀ ló jẹ́ sí pé ìbáàdà láàrin nígbà tá a bá rí ìbáàdà àwárí ti ń jẹ́ ọdún ti ń jẹ́ ẹ̀san adùn téèyàn máa ń rí látara ìbáàdà téèyàn bá ṣe fún ọlọ́run bá láyé ń bí kó tó di pé èèyàn wá rí ibùdó ẹ̀san nì nígbà tó bá di ọjọ́ ọjọ́ ẹ̀san ọjọ́ gbẹ̀ndẹ̀ ìbáàdà wo láwọn kọ́kọ́ rí ká tó rí ọdún idil hadiha òun náà ni faridiyatul adha ìbáàdà tá a kọ́kọ́ rí òun náà ni faridiyatul hadiha wal hajj a rí i pé gbogbo anáà lámẹ́ pàṣípò ọdún iléyà yẹn òun náà lásìkò táwọn èèyàn fi lélẹ̀ tí wọ́n fọ̀nà lẹ̀ tí wọ́n fi gbogbo ọwọ́ lálẹ̀ tí wọ́n fi pòólẹ̀ wọ́n fi gbogbo ayé wọn lẹ̀ wọ́n náà lọ pàgọ́ sílẹ̀ kan láti lè fi wájú rí ọlọ́run ba láti fi tẹ̀lé ìlànà ọlọ́run ba láti fi sin náà mo lọ pàgọ́ sí ilẹ̀ mímọ́ nílùú mọ́kà láti lè fi sin náà ba lásìkò yẹn ńgbà táwọn bá ṣe bẹ́ẹ̀ ìgbà tó bá ṣe di ọjọ́ kẹsàn-án tó bá ṣe di ọjọ́ kẹsàn-án tó ń ṣe yamul arfa nígbà tó bá máa fi di ọjọ́ kẹwàá rẹ̀ àwọn máa paran ní mùnà ẹ̀yin tẹ́ wálé náà kọ́ ẹ̀yin tó bá lágbára lẹ́yìn tẹ́ wálé náà ẹ̀yin náà máa dúnbó ẹran wípé ẹ fi ń dúpẹ́ fún oore ọlọ́run ọba tó sọ yín láti gbà tó tún di àsìkò yìí tó jẹ́ kẹ́ ẹ lè rí gbogbo àwọn ìbàdí àti tẹ̀ ṣe láàrin àwọn àsìkò yẹn títí dàsìkò yìí tó jẹ́ kẹ́ ẹ rí ṣe ẹ fi dúpẹ́ fún ọlọ́run ọba ní ọjọ́ tẹ̀ ń dúpẹ́ ní ọjọ́ nínú náà lẹ́pẹ́ ní ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ọjọ́ wẹ̀jẹ wẹ̀mú ọjọ́ ìdàpọ̀ mímọ́ ìfẹ́ láàrin ara ẹni ọdún nù ni ọjọ́ ọdún yẹn náà pẹ̀lú pé ẹ ṣe pẹ̀ dúpẹ́ fọlọ́ ẹ ṣe ẹ tu mú ìjọsìn wá fún ọlọ́run bá ló jẹ́ sípà níbi wa Muhammad sallallahu alaihi wasallam kana yastaftihu yawm al-eid bisola anabi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa ó fi kọ́ gbogbo ọ̀rìn ẹ̀dẹ́ yẹn láyé wípé ọjọ́ ọdún kọ́ ọjọ́ ìjọsìn fọlọ́run bá ní ọjọ́ ọpẹ́ ní ọjọ́ ọdún ní ló sí pé ẹ kọ́kọ́ sí lọ́run bá náà ló fi jẹ́ sí a lọ a sọ pé à lọ sí yídì a lọ kínú fọlọ́ n ti ń jẹ́ nígbà náà bẹ́ẹ̀ bá kínú fọlọ́ bá ẹ sí máa kọ èyàn rere láàrin ara yín ẹ mọ̀ jẹ ẹ mọ̀ mu ẹ jẹ́ ká wo àpèjúwe ọdún ẹlẹ́ẹ̀kejì Idil Fitr Idil Fitr náà kò sí ní tẹ́ ẹ̀kọ́kọ́ rí ṣáájú kẹtọ́sẹ́pọ́jọ́ ọdún dé òun náà pé ìṣẹ̀lẹ̀ kọ̀kọ́ rí ìbádàlẹ̀ kọ̀kọ́ rí òun náà ni àwẹ̀ odidi ọgbọ̀n ọjọ́ àbí ọgbọ̀n ọjọ́ dín ní ọjọ́ kan ìjọ tẹ̀lé òun náà ni kí ni yóò máa jẹ́ ọjọ́ ọpẹ́ ọjọ́ ni ẹ tún lọ sí ẹkìrún fọlọ́n bẹ́ẹ̀ bá délé ẹ bẹ̀rẹ̀ sí máa wọ̀jẹ́ ẹ kò sí pé à ń gbàwẹ̀ kò sí pé à ń gbàwẹ̀ mọ́ kò sí pé à tún bẹ̀rù àti fomi sẹ́nu mọ́ kò sí pé à tún gbóúnjẹ lẹ̀ à tún bẹ̀rù àti tọwọ́ bọ̀ mọ́ kò sí pé à àsìkò báyìí mo gbọ́dọ̀ rí i pé mo parí tìláwà tí mo ṣe kò sí yẹn lọ́sàn-án àbílò àfi níwọ̀n bá láàmà ṣe gbogbo àwọn ìbádà tá à ń ṣe nínú oṣù Ramadan wọ́n bá láàmà ṣe lẹ́yìn rẹ̀ wọ́n bá níwọ̀n tí wọ́n sì ní rọrùn ní èyí tí ń jẹ́ ọdún nínú ẹ̀sìn wa nìyẹn bí Islam bó ṣe gbé ọ̀rọ̀ ọdún kalẹ̀ nìyẹn kódà ọdún ẹlẹ́kẹta gan tó jẹ́ pé ọdún ọlọ́sẹ̀ọ̀sẹ̀ tá a máa ń ṣe ẹ rí wípé èyí tí ń bẹ lọ́jọ́ ni òun náà ni fardiyatu yawm juma fardiyatu salati juma àwọn náà ni pé a rí pé a lọ kírun jimá ìrun jimá kútùbà tá lọ gbọ́ ìrun jimá tá kí pẹ̀lú bá ti kí dáadáa tá tètè débẹ̀ tá ṣe dáadáa tá tún ṣe pẹ́pẹ́ furu síwájú ọlọ́run ba gbogbo eléyìí náà ní í jẹ́ ọdún tí ń bẹ tọ́jọ́ yẹn fi yàtọ̀ sí gbogbo àwọn ọjọ́ tó kù ló fi jẹ́ ọjọ́ ọdún. tábà gbogbo súwárì tí ọdún ní pátápátá yìí á rí i pé ń wà níbàámu sí ìtọ́nà ọba ń yọ́nú sí. ń wà níbàámu sí ìtọ́nà ọba fẹ́. gbogbo ohun tí tọ́lọ́mbá sì yọ́nú sí tọ́lọ́mbá nífẹ̀ẹ́ sí gbogbo àtàbá ti ń ṣe àlékún àlàáfíà ọmọ ìjọba láwùjọ àwọn èèyàn láyé nti ìdí nìyẹn tí afiri fi rí a fi rí tashri'iyyatil eid fil islam. ebi tá a wá sọ yìí ọdún tá a wá sọ yìí nípa ní ọjọ́ ọdún ìdùnnú ìjẹwẹ̀mú ìfọkànbalẹ̀ ayọ̀ láàrin ara wa ọjọ́ ọdún yẹn àwọn ìdí pàtàkì kan wà tí ọlọ́run ọba àlekẹ́ ọlá tó fi gbé kalẹ̀ fún àwọn ẹ̀dẹ́ yẹn tó sì jẹ́ sí pé gbogbo ìdí pàtàkì yìí ń kọ́ gbogbo ẹ̀ pátápátá yẹnyẹn fún àǹfààní ìṣẹ̀mí ìrọ̀rùn ọmọnìyàn ni àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni alẹ́ ètìkọ́ ọjọ́ tabapẹ̀ lọ́jọ́ ọdún ọjọ́ yẹn kò ní sí pé bóyá à ń ṣe kìràkìtà iṣẹ́ àbí kìràkìtà ọjọ́ à ń lọ bí iṣẹ́ àbí kìràkìtà mo fẹ́ tètè débi iṣẹ́ àbí kìràkìtà ọ̀gá ń bọ̀ tí Yorùbá nípa ọ̀gá ń bọ̀ ọ̀gá ń bọ̀ ọ̀gá ń bọ̀ náà nípa ọmọṣẹ́ pé mo gbọ́dọ̀ tètè lọ ọ̀gá ń bọ̀ àgọ́ gbọ́dọ̀ mi ò gbọ́dọ̀ má dé ibiṣẹ́ lásìkò yìí nítorí kọ́ńtà má bàa fáyín mi àbí kó má ṣe kó má bàa sọ̀rọ̀ kó má bàa sọ̀rọ̀ sí mi àbí kó má ṣe kó má bàa fa ẹnu àlébù kan mi àbí kó má di owó owó owó ọ̀yà mi kù kò ní sí yẹn ní ọjọ́ ọjọ́ ọdún yàmọ̀ ẹ̀lẹ́tìkọ́ ni ọjọ́ tí gbogbo owó fẹ́ pàdé ara wa ẹni tó ti ṣe kìrà kìtàkìtàkìtà láti jọ́ yìí lọ yóò wà nísinmi àti lè pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀ láti lè pàdé àwọn ẹbí rẹ̀ tó fẹ́ wá wá àbóhùn gan ẹni tó náà fẹ́ lọ́wọ́ tó ti rí tipẹ́ yóò máa jẹ́ ọjọ́ ìpàdé pọ̀ ìpàdé yìí wá lè jẹ́ ní àsìkò gbàtẹ́ lọ kírun ìdì tẹ̀bí dúpẹ́ fọlọ́wọn ba ẹ lè pàdé pọ̀ mẹ́ àbí lọ́sàn tó yẹ pé oníkàlùkù pàdé ara ẹni nílé àbí láwọn àyè ìfọkànbalẹ̀ míì tọ́lọ́wọn bá nífẹ̀ẹ́ sí àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì lára àǹfààní tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run bá fi gbé kalẹ̀ sínú islam òun náà ni pé ṣòun rò bí rọ́ọ̀bì tó tilẹ̀ òkú wà. ìjọ yẹn àti ara abúlé àtàrà àtàrà oko àtàrà ará ìlú gbogbo wa ń kọ́ á rí i pé nǹkan kan so wá pọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí nǹkan kan so wá pọ̀ gẹ́gẹ́ bí olùjọ́sìn fún ọlọ́run bá olùgbàfà fún ọlọ́run bá olùpéwọ̀ ọlọ́run láyé ní ọjọ́ yẹn á máa rí pé á ah, á máa rí pé á máa rí àwọn àpẹẹrẹ pé nǹkan kan so wá pọ̀ nǹkan kan ó máa so ará orílẹ̀-èdè Benin yóò máa so wọ́pọ̀ pẹ̀lú ará Amẹ́ríkà lọ́jọ́ ọdún nítorí pé bàbá tí ń kí ní orílẹ̀-èdè Benin bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí ní Amẹ́ríkà bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí ní Canada bẹ́ẹ̀ náà ni wọ́n kí ní Russia bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí Germany bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí Saudi bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí gbogbo orígun mẹ́rin àgbáláyé intẹsi nkin báyìí ní òǹkà araka náà ni wọn kì í gbogbo ayé pátá yẹn ṣọ̀húnrò bèrò àbítàtìlẹ̀ òkú wa ipe a sì máa fura mọ́ ipe bákan náà lórí gbogbo ayé tó ṣe jẹ́ sí pé lásìkò iléyà tá a máa ń sọ pé à ń ṣèrìn àjò láti àyè kan lọ sí ìlú bòmí bẹ́ẹ̀ náà ló ti rí ní gbogbo ayé kódà lọ́dọ̀ àwọn lábá bó ti rí láti jẹta náà lórí lánàá náà lórí lónìí náà ló mọ̀ rí títí láíláí wọ́n mọ̀ kúrò nínú ìlú wọ́n mọ̀ lọ sábúlé wípé àfẹlẹ́wọ̀ àwọn arábúlé wọn látara bẹ́ẹ̀ ńkọ́ nǹkan kó tún máa ṣẹlẹ̀ aliwọ́sùlù lè máa kó ti à sàwa àwọn wọ́sùlù rahim وصل وصل الرحم او وصل الاصدقاء او وصل وصل الشعوب او وصل الامور شتى في دنيا الناس látara pé oníkálukú nífẹ̀ẹ́ láti jáde lọ oníkálukú ní ìgbàláyè láti jáde lọ oníkálukú lórí ọ̀fẹ́ láti káàkiri látara bẹ́ẹ̀ àsọ àjọṣepọ̀ tó dánmọ́rán yóò máa ṣẹlẹ̀ láàrin ẹbí kan náà láàrin ẹ̀gbọ́n sábúrò láàrin ẹbí kan náà síra wọn láàrin ojúlùmọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ léyìí tó jẹ́ pé okun rẹ̀ ti gé tipẹ́tipẹ́ ìdí ni ilé ìtọ́nà ọba tó fi fi ètò ọdún sínú ìlànà ìgbésí ayé àwọn ẹ̀dẹ́ èèyàn bákan náà lára àǹfààní tí máa ń bẹ nínú ọdún tọ́lọ́ máa fi torí ẹ̀ gbé ètò ọdún kalẹ̀ nínú Islam òun náà ní pé ètò àmì masakin awal fukara fún àpẹẹrẹ gẹ́gẹ́ bá a ṣe rí nínú edele fetir anabi sàlám odidi ṣe lọ́rọ̀ yẹn ni sadakatele fetir sadakatele fetir yìí ibaratu an itiham almasakin wal fukara wal muhtajin sadakatele fetir ta máa ń yọ nígbà tá gbàwẹ̀ tán táwọn afáàmà fi rinlẹ̀ fún wa pé ìwọ tó bá fẹ́ káwé rẹ kó dáa kó ní kó gúnrégé kó dánmọ́rán kẹsàn rẹ pọ̀ níwájú ọlọ́run abẹ́ ẹ̀nà ti rí kẹsàn ba lè pọ̀ lọ́dọ̀ ọlọ́run ba kí iṣẹ́ wa ba lè dánmọ́rán gbogbo èbùjẹ ìjẹkù tó wà nínú iṣẹ́ tá a ṣe nínú Ramadan àbí bá ti gbàwé ẹnì kó ba lè kó ba lè hákùrù fún wa ká ba lè jẹ́yàn tó dúró pé tí ẹ̀sán wọn fi kún kẹ́kẹ́ lọ́dọ̀ ọlọ́run ba wọ́n gbé sọ́dákọ́tì àwọn atẹ́wọ́gbọ́rẹ́ àwọn tó ní bùkátà sóúnjẹ ni nígbà tó lówó bá fún ẹni tí ò ní ẹ wò báwo nìdùnnú yẹn bó ṣe máa gbòòrò sí ẹni tí ò ní ò ní kórìíra olówó kò ní ṣe tẹ̀mí kò ní ní tẹ̀m̀bẹ̀lẹ̀ pẹ̀ kò ní ní kórìíra ẹlẹ́mìí ẹni tí ò ní ó máa nífẹ̀ẹ́ sẹ́ni tó ní ẹni tó ní náà máa láàánú ẹni tí ò ní látara bẹ́ẹ̀ àlàáfíà máa gbòòrò ẹ wá jẹ́ ká wo ọdún léyà náà bákan náà ṣe bẹ́ẹ̀ tó bá ní kápá tó bá lówó lọ́lọ́run bá ní kó dọ̀ràn yẹn kó pẹran léyà ńgbà tẹ́ni tó ní ká tó bá pẹran léyà àwọn oníṣòwò nìkan ní òdájẹ́ ìlànà Islam ní pé apèsè mẹ́ta yóò pín káàkiri gbogbo àwọn àdúgbò yóò pín àwọn tí ò ní. látara bẹ́ẹ̀ ìdùnnú mọ̀ ṣàn ìdùnnú mọ̀ fẹ̀ ìdùnnú mọ̀ gbòòrò àláfíà ó jọba èyí tó ń jẹ́ Islam lélẹ̀. lẹ́yìn náà nítorí àsìkò tawtidul alaqat سواء الاجتماعية على على مستوى الخاصة أو على مستوى الدولية látara pé ọlọ́run bá fàsìkò ọdún kalẹ̀ fún wa nínú gbèsè ayé wa yóò tún máa jẹ́ kí ìbáṣepọ̀ tó nípọn dáadáa ìbálòpọ̀ tó dán mọ́rán dáadáa tó kàn ní gé tí ó yí dáadáa tí sẹ̀mí ó fi máa rọrùn láàrin ìlú kan sí ìlú míì láàrin ọ̀gá sí ọmọṣẹ́ láàrin agbẹ agbọ́nrin iṣẹ́ iléeṣẹ́ kan sí agbọ́nrin iléeṣẹ́ míì látara bẹ́ẹ̀ gbogbo ó wà mọ̀sẹ́jìm ìgbésẹ̀ yóò wà lọ́tùnlọ́tùn tábà wọlé pé gbogbo ẹ̀ wá yẹn yẹn ó ń tọ́ka lórí kíni o lórí ìṣẹ̀mí ìrọ̀rùn fún gbogbo àwọn ẹ̀dẹ́yàn tá à ń ṣẹ̀mí lábẹ́ o lábẹ́ àsíá ẹ̀sìn Islam abẹ́lọ́mba nínú kẹrẹ̀ ọba tí ó ní kí irú Sunna TV báyìí tó ní kó wà kó máa jẹ́ àyè àǹfààní tá a máa fi rí mùdùmùdù tí ń bẹ́nu ẹ̀sìn Islam yìí adúpẹ́ fọlọ́mọba náà abẹ́lọ́mba nínú kẹrẹ̀ kó jẹ́ kí ajá àǹfààní rẹ̀ pẹ́ àti mi àtẹ̀yìn ọlọ́njẹ́ kí a máa bẹ́ẹ̀ dáadáa kí a sì sin ọlọ́run ọba tó náà bọ́ yọ́nú sí láyé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 إن الحمد لله ثم صلوات ربي وسلامه على خير الأنام بل أكرم الأكوان سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba náà tí ó tún ní kí a máa bẹ tí ó sì fún wa ní ìyọ̀ǹda tó sì fún wa nígbà láàyè kí gbogbo oríkèéríkèé ara wa kó lè máa ṣiṣẹ́ pẹ̀lú àlàáfíà látọ̀dọ̀ rẹ̀ ọba náà ni ọba tí a dúpẹ́ fún atara ipa dúpẹ́ fún abẹ nínú ọlá rẹ̀ kó ṣe àlékún àlàáfíà kó sì ṣe àlékún gbàláyè kó ṣe àlékún òkúnú lọ́wọ́ àti àtìlẹ́yìn fún ẹnìgbà kan wa ọlọ́ọ̀ṣẹ́ ńlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì náà tí ọlọ́run bá ní kí anabi náà tí ọlọ́run bá gbé dìde kó máa jẹ́ ìmọ̀nà fún gbogbo ohun tí máa ń jẹ́ ẹ̀dẹ́ èèyàn ike ọlọ́run ọlọ́run ló kó máa bá àti òun àti gbogbo àwọn aráalé rẹ̀ àti òun àti gbogbo àwọn tí wọ́n gbà fún lójú ayé rẹ̀ sílẹ̀yìn rẹ̀ kọ́lọ́run kó máa yọ ẹnìkankan náà kó nínú ìkan náà láéláé. ẹ̀yin irúsìn ọlọ́run ọba ihun tí a tún máa yiri wò òun náà ni ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nípa ọ̀rọ̀ ní agbọ́nrin ọ̀rọ̀ ó ṣe ọdún ó ṣe ọdún a rí i pé àlàyé tá a ṣe ní ìpàdé àkọ́kọ́ òun náà ni pé mẹ́ta náà ni ọdún nínú Islam àwọn ọdún ilé ìta ṣàlàyé fún wa náà ní mẹ́tẹ̀ẹ̀ta ni tí ń ṣe idil adha ọdún léyà idil fitiri ọdún tó náà wẹ̀ àti idil usbu'i ọjọ́ ọdún ọlọ́jọ́ jimajima àwọn eléyìí ni àwọn ayáàdì mọ̀nsóòsọ àwọn ni àwọn ọdún tí a rí àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ẹni náà tó jẹ́ olùkọ́ àgbà fún gbogbo ayé tọ́lọ́wọ́n bá fi yé tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó bá yàtọ̀ sí ìlànà ọdún eléyìí a ti di nǹkan míì ó ti di tá a gbọ́dọ̀ jìnnà sí ó ti di tí a gbọ́dọ̀ mọ̀ ní gbòógì pé èèwọ̀ ni fún àwa láti kópa ń bẹ̀ nítorí pé nù àdìsí Anas bin Malik ta kà fún wa nígbà dé àkọ́kọ́ yẹn ìgbà tó ń ṣàlàyé nípa bí wọ́n ṣe ṣàlàyé pé ọjọ́ ni ọjọ́ ọdún ni lọ́dọ̀ àwọn àníbi sọ̀sọ̀ náà ń jẹ́ pé yẹn pé qad abdalakumullahu bi khayrin minhuma ọlọ́run ọba àlekẹ́ láti fi tó dájú àwọn eléyìí lọ ó ti fi rọ́pò fún yín ọlọ́run ọba àlekẹ́ láti fi èyí tó dáa ju àwọn ọjọ́ tẹ̀ pé lọ́jọ́ ọdún lọ́dọ̀ yìí wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn Yahudi nígbà náà lọ́yìn pé eléyìí tẹ̀ pé èyí tó dáa bẹ́ẹ̀ lọ́nà ti fi rọ́pò ó ti fi Idul Adha àti Idul Fitr ó ti fi rọ́pò bákan náà ọjọ́ Jímọ̀ náà ńkọ́ ṣé kò tó ní ọdún ni tí a gbọ́dọ̀ mójútó tí a gbọ́dọ̀ gbárùkù tì tí a gbọ́dọ̀ pàtàkì ẹ̀ débi wípé gbogbo àǹfààní tá a sọ pé ọlọ́run bá torí ẹ̀ gbé ìlànà ọdún kalẹ̀ yẹn yóò padà máa gbòòrò yóò sì bí ọ̀pọ̀lọpọ̀ oore ju bí aṣílérò lọ́ta bá gbárùkù tì tí gbogbo ayé bá mà bẹ́ẹ̀. ṣùgbọ́n àìwá mà bẹ́ẹ̀ gbogbo ayé kò túmọ̀ sí pé káwa mùsùlùmí tá a mọ̀ tó yé wa ká má mú dáadáa lọ́kùnkúndùn tá a bá mú lọ́kùnkúndùn tó bá yé wa látara tiwa yóò yí àwọn ẹlòmíì látara àǹfààní tó bá bí láàrin tiwa àwọn náà wọn ṣojú kòkòrò bẹ́ẹ̀ wọn darapọ̀ mọ́ wa wọn bẹ̀rẹ̀ sí máa fi ṣètò ìgbésí ayé ló fàtà gbọ́dọ̀ sọ yìí pé àwọn ọdún tó bá jẹ́ ọdún tàwọn ẹni nì ká fi ilẹ̀ fún wọn àwọn tí ò bá ti yé nínú wọn àbáwọn tí wọ́n tí wọ́n kọ̀ gbà tó wọ́n fẹ́ kó yé wọn nínú wọn ká fún wọn ló fi jẹ́ sí pé nítorí pé ọlọ́run ọba àlekíọ́lá tá a bá wo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún aṣọ̀lẹ́ fún ara dáadáa pé ó rò pọ̀ mọ́rọ̀ ìbádà nítorí pé bàbá ti ń rí ìbádà bó ṣe báyìí tábà ti ń gúnlẹ̀ rẹ̀ báyìí ìtọ́lọ́run bá fún wa náà ní kíni o ló ń fún wa ní ìtọ́wò mùdùmùdùn ẹ̀sán rí tó jẹ́ gẹ́gẹ́ ìsinmi gẹ́gẹ́ ìní òmìnira láti lè dárayá láàrin ara wa láti rò mọ́ra wa yóò mọ̀ jẹ́ gbogbo eléyìí nǹkan a rí i pé ìbáàdà náà ni nítorí pé ọdún ni àti gbọdọ̀ ṣe ìtọ́lọ́wọ́n bò fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú pọ́lọ́wọ́n bá fún wa ní òmìnira pé a gbọ́dọ̀ ní òmìnira láti nọ̀yẹ́ láti sinmi láti ṣeré láti dunnú láti dárayá láàrin ara wa síbẹ̀síbẹ̀ gbogbo àwọn tá a kàkálẹ̀ kò gbọ́dọ̀ mú ìtọ́lọ́wọ́n bò fẹ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ mú ìwọ̀ lọ́wọ́ kò gbọ́dọ̀ mú àìdá lọ́wọ́ kò gbọ́dọ̀ mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ tó bá ti di pé bá ti ń rò pọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ àbọ̀ bá ti ń rò mọ́ àìda eléyìí ti kúrò ní ọdún ti di nǹkan mi. nítorí pé ọlọ́run ọba àlekọ́ lájẹ́ pé yé wa pé látòrí ahánàbí wa muhammad sallallahu alayhi wa sallam yé pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ìyìntọ́rọ̀ islam bá gbé ká ọlọ́run bá ní pé lónìí nǹkan òun ìkẹ́ òun ọlọ́run bá wọn ti pé fún yín ìjẹrẹ òun ọlọ́run bá wọn ti yọ́nú sí òun ti yọ́nú sí gbèsè ayé yín látara pé òun ṣe ìsìláàmù ní ẹ̀sìn fún yín tabawo ọ̀rọ̀ yẹn dáadáa ó túmọ̀ sí pé n tí islam bá gbé wá fún wa ẹ pé kí á dìrọ̀ mọ́ n tí islam bá làkalẹ̀ fún wa ẹ pé káyàn láàyò òun náà lagbọ́dọ̀ mójútó òun lagbọ́dọ̀ bàbára rẹ̀ lagbọ́dọ̀ pàtàkì ẹ̀ lagbọ́dọ̀ gbàsí lagbọ́dọ̀ mọ̀ ní nǹkan èyí tí Islam bá lọ́wọ́ sí àbí tí ò bá júwe fún wa àgbọ́dọ̀ ṣe kí ni o àgbọ́dọ̀ rí i pé a kọ̀yìn sí i ló fi jẹ́ sí pé àwọn ọ̀nà ọdún àbí àṣà ọdún lọ́dọ̀ àwọn tí yìí ṣe mùsùlùmí irú àṣà bẹ́ẹ̀ ńkọ́ àwọn ní òní nǹkan wọn àṣà bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa haram ni. ويعتبر أمثال تلك الأعياد عندهم أعياد محرمة bírú a máa perú àwọn irú bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa èèwọ̀ ni irú ọdún bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tiwa nínú ìlànà ìgbésí ayé tiwa bó bá wọn ṣe bákan àwọn ni kò máa ṣe láàrin ara wọn ànídìí à ń kópa bẹ́ẹ̀ ní gbogbo ọ̀nà tí yẹn máa ń gbà kópa níbi nǹkan à gbọ́dọ̀ kópa ń nítorí pé gbogbo tó bá ti di àràmù ńkọ́ ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí nìyẹn gbogbo tó lọ́nà bá sì ti nífẹ̀ẹ́ sí agbọ́dọ̀ jìnnà sí nítorí pé kò ní bí orí. àwọn ní wọn ní nǹkan wọn irú ọdún lọ́dọ̀ àwọn Yahudi tí wọ́n ní àbọ̀dún lọ́dọ̀ àwọn Nasara tí wọ́n ní lófa nítorí pé ànábì wa sallam jẹ́ kí irú bẹ́ẹ̀ náà yé wa ó dìdí sọ bẹ́ẹ̀ fún Abubakar radiyallahu anhu sallam jẹ́ kó yé wọn sallam jẹ́ kó yé Abubakar pé ya inna likulli qawmin iidan wa hadha iiduna ǹjẹ́ ó pé ó dídí ni pé ìwọ abákẹ́rẹ́ o eléyìí wa tá à ń ṣe ọdún tá à ń gangan lọ́dún lọ́ọ̀ ti wà nítorí pé gbogbo ọ̀rọ̀ ẹ̀dẹ́ èèyàn kankan ni wọ́n nílànà tó máa ń gba aṣọ́dún gbogbo ọ̀rọ̀ ẹ̀dẹ́ èèyàn ni kódà kápò lórí ọ̀rọ̀ pé bóyá ipa tọrọ ẹ̀sìn tẹ́fẹ́ kò nípa pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ṣe ẹ̀sìn pé bóyá àwọn ẹ̀sìn kan àbáláyé yálà bóyá yẹ̀wúdi ni àbí nasara ni tẹ́fẹ́ lọ sínú àwọn àwùjọ àwọn èèyàn àwọn lárúbáwá látètè kọ́ṣe wọ́n ní bó ṣe máa ń ṣọdún láwọn tó ń tẹ́ sí pé wọn ò ní mélòó lè sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn kòrèṣù ní bó ṣe máa ń ní ọdún lọ́dọ̀ láàrin ara wọn àwọn pàṣà wọn ní láàrin ara wọn àwọn àtẹrák wọn ní bó masar almasar euh, fi qadim almasar ah, fi qadim masar fi qadim òun ní bóyá ń ṣọdún lára kódà lára àwọn ọdún tó máa ń ṣe ní masar nígbà àtijọ́ ó sì ṣẹ́kù di òní débi pé gbogbo àwọn àwọn ọdún ayadul mustadasa àbí ayadul bid'iyya tó wà lónìí tá a padà mẹ́nuba àwòkọ́ṣe ọdún ni lọ́dún àwọn masar fi qadim gbogbo yẹn kọ́ ó ń túmọ̀ sí pé ó wà níbàámu sí nǹkan tánàbí sọ̀sọ́lá mi sọ pé inna li kulli qawmin iidan gbogbo òòrùn kankan ló ní bó ṣe máa ń ṣọdún wà á dá ìdùnnà ṣùgbọ́n ilé ìtawà ṣe nínú ẹ̀sìn wa á òun gangan ni ọdún òun lọdún lọ́dọ̀ ti wà látara báyìí ńkọ́ a gbọ́dọ̀ ṣọ́ra a sì gbọ́dọ̀ ṣọ́ ẹ̀mí ara wa gbọ́dọ̀ ṣọ́ àwọn èèyàn wa ni àwọn elétò fi gbé ètò ká lórí eléyìí nírú àsìkò yìí àsìkò bẹ́ẹ̀ la wà yín sìn lára àwọn ọdún tó ṣe pé ọjọ́ muharama òun náà ni eléyìí tó bá wà níbàámu sí àwọn ọdún tí àwọn milal àbáwọn níhàlì kan bá ń ṣe yálà yahudi ní àbí nasara àbáwọn míì àbáwọn wasani àwọn asábìlà ọsàn tó máa ń ṣe wòyálà wọn ṣọdún ọya ni wọn ṣọdún Ọbàtálá ni wọ́n ṣọdún ọ̀ṣun ni wọ́n ṣọdún ṣàngó ni gbogbo yẹn muharama ni fún mùsùlùmí kò sí ìtòkọ mùsùlùmí nípa rẹ̀ nítorí pé lànà wọn ẹ tábà sì wò tábà gbogbo ìlànà tó ń gbà ṣọdún ìpàdé tán kò síbi kan tó gbà bí àlàáfíà bí àǹfààní fún àwọn lára láàrin ara wọn ká tó wá pé yóò bí àǹfààní fún lù nítorí fún àpẹẹrẹ oníṣòwò tó bá fẹ́ ṣọdún wọn sìn lásìkò tó bá ń ṣe yẹn láàrin fatara tó máa àwọn fatara tó máa bẹbi ṣe bíi kẹ máa gbọ́rọ̀ ìbọn kẹ máa gbọ́rọ̀ nǹkan bẹ̀rù lójijì ẹ dákun ìfọkànbalẹ̀ wọn ló ń bẹ ń bí bẹ̀rù àǹfààní ò lè fẹ́ rí látara pé ẹ̀rù ń báyàn ṣebí ńgbà tí ọkàn bá balẹ̀ nìyẹn máa ń nísinmi ṣebí ńgbà tí yẹn bá nísinmi ní làákàyè máa ń ṣe dáadáa ṣebí ńgbà tí làákàyè máa bá nísinmi tó ṣe dáadáa ìgbà náà ni ó mọ bí àǹfààní ló mọ ronú nípa àwọn nǹkan mèremère tó mọ jẹ́ kí ìgbésí ayé rọrùn ló jẹ́ sí pé gbogbo àwọn yẹn ń kọ́ a gbọ́dọ̀ kópa ń bẹ̀ pàápàá jùlọ ànábì sàlám sọ fún wa nípa àwọn ẹlẹ́sìn tó ti wà ṣáájú nípa àwọn yahudi àbí nasara pápá jùlọ yahudi nítorí pé àwọn yahudi àwọn ni wọ́n ní gbogbo àwọn èrò rí àbáwọn ète tí èèyàn máa fi ń gbé tí èèyàn máa fi ń yí orí nítorí pé alẹ́kìyáná alqabuhum nítorí pé kájàmbá àkìjẹ́ ló jẹ́ fún yahudi ló jẹ́ sí pé wọ́n ní ète bó ṣe máa ń yí bó ṣe máa ń kún yàn bó ṣe máa ń ní ète bó ṣe máa ń fàyàn lórí tí wọ́n sì fọ̀dà kún tó lórí yóò tún máa rẹ́rìn yóò tún máa gbalù yóò tún máa gbájọ́ lórí pé wọ́n fárí rẹ̀ dípò kí wọ́n fi òróró kún ọ̀dà ni fi kún fún un yóò máa jó yóò máa fò sókè yóò máa tàka yóò tún máa súfè nítorí pé nítorí pé kíni nítorí pé kò mọ jàǹbá tó ń ṣe fún Yahudi ló ní irú ètè bẹ́ẹ̀ lọ́wọ́ ló fà tó jẹ́ sípé anábì wa Muhammad sallam kìlọ̀ fún wa púpọ̀ nípa wọn láàyè kan nínú Sahih Bukhari anábì sallam jẹ́ kó yé wa wípé latatba'unna sunana man kana min qablikum shiburan shiburan. وزراعا بزراع حتى لو دخلوا جحرة دب حتى لو دخلوا جحرة دب أه لتتبعوا لتتبعتموهم لتبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن ànábì sàlám jẹ́ kó yé wa nínú àdísì wípé tó bá di àsìkò kan inú ìgbésí ayé latatba'unna sunana man kana min qablikum ó di pé ẹ fi ìlànà ọlọ́run lẹ̀ ẹ fi ìlànà ànábì sàlám lẹ̀ tó jẹ́ pé òun náà ní ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà ẹ filẹ̀ o ẹ wàá tẹ̀lé ìlànà àwọn tó ṣe pé wọ́n ti ń ṣe ẹ̀sìn kan ṣáájú yín ẹ máa tẹ̀lé wọn gọ̀lúgọ̀lú ànábì sọ ó wá fún wa níròyìn báwo ni tẹ̀lé ni báwo ni ó ti rí ó wá ní ṣíbùrán ṣíbùrán ni ẹ máa tẹ̀lé wọn gọ̀lúgọ̀lú zira and bi zira in ẹ máa tẹ̀lé wọn lẹ́sẹ̀ bàtà kan náà hatta law dakalu juhra dabbin débi pé táwọn táwọn sọ yìí àwọn tí wọ́n ti ní ìlànà ìjọsìn kan ṣáájú yìí táwọn táwọn sọ tó bá wọnú isa kọlọkọlọ àbí isa dọb kìnìún tó bá wọnú isa kìnìún tabatumuhum ẹ̀yin náà wọ́ tẹ̀lé wọn subhanallah fàìyàzù bìlá ẹ̀yin náà wọnú ihò inú isa kìnìún ẹ wọ ẹ wọ pẹ̀lú wọn ìgbà táwọn sàhábà gbólé yìí qalu ya Rasulullah al-Yahud wa Nasara ìlú òjíṣẹ́ ọlọ́run bá àwọn ló ń sọ fún wa ǹjẹ́ àwọn Yahudi ló ń sọ àbáwọn Nasara ló ń tọ́ka fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ṣe ńlá anábì wa masasana dá wọn lóhùn ní qala faman ah ta ni ṣe bí òòṣà wọn ta ó tún jẹ wọn nítorí pé àwọn ẹni nì alkhiyanatu alqabuhum wọ́n ní ète lọ́wọ́ tó ṣe pé wọ́n máa dètè fún yín láti gba láti ṣe yín lórí kúrò níbi ìlànà ọlọ́wọ́n ọba tẹ́ẹ̀sì nímà ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ fura lásìkò tá a wà yìí a gbọ́dọ̀ fura níbi àwọn ìlànà àbáwọn àṣà àbáwọn tá à ń pè ní ọdún tó jẹ́ pé kò sí nínú ẹ̀sìn wa irú àwọn ọdún bẹ́ẹ̀ náà ni àwọn ọdún tó ṣe pé muharama ni fún wa muhadasa ni bilbadiya ni ó pọ̀ rẹpẹtẹ fún àpẹẹrẹ eléyìí tó súnmọ́ kákọ́ gbé látara eléyìí tó súnmọ́ wa ní ìsìn náà irú ẹ̀ẹ́dùn rasi sana ah, àwọn kan náà ni wọ́n ti máa ń pè ní àṣíyẹ̀tù àṣíyẹ̀tù rasi sana aw ashiyatu laylati awwal sana ọdún january first tí ó ṣe pé ó kọ bí ọjọ́ mélòó báyìí nísìn ó kọ bí ọjọ́ méjì báyìí nísìn tó yẹ pé ó bá kọ̀ lábáyìí lọ́ba ti di lọ́dún yìí pé ẹ máa gbọ́ gbàù gbàgà gbogbo kódà lórí títí lójú pópó àwọn oní nǹkan rìn gan onímọ́tò èrò nínú àárín eré ni wọ́n máa sá eri àṣà ìwò àṣà ìwẹ̀yìn eré àṣà ìfura débi pé oníranran ewu lórúkọ mọ lẹ́ẹ̀mọ́ rí tó bá di ọjọ́ náà ńkọ́ oníranran ìwà burúkú tí ò dáa ìwà tó ṣe pé àtúbọ̀tán aburú ní máa bí àbámọ̀ ní máa ń padà bí nítorí pé lóru ọjọ́ yẹn bí kí máa kógo kí máa kógo jọ ní gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe látọdún tó ṣáájú nígbà tí wọ́n bá fi wọ ọdún tuntun ọjọ́ alẹ́ ọjọ́ àkọ́kọ́ lọ́dún tuntun ni wọ́n bẹ̀rẹ̀ sí máa kówó ni lọ sórí gbogbo tọ́nàmọba tọ́nàmọba tọ́nàmọba ṣíléwọ̀ ìtọ́nàmọba òfẹ́ ìtọ́nàmọba kórìíra bí kò máa lọ lé ọtí eh, bí kò máa pàtẹ ṣìnà bí kò pàtẹ eh, ayò kò pàtẹ tẹ́tẹ́ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá ti kùnú tẹ́tẹ́ títa láyé ẹ̀tẹ́ náà ni máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ wọn nítorí pé kéèyàn má bàa tẹ́ láyé débi pé kó má bàa tẹ́ lọ́rùn lọ́lọ́run bá fi gbé ìlànà dáadáa kalẹ̀ tó ń ṣe ìlànà àláfíà tí Islam gbé wa bí bá dọjọ́ náà wọ́n máa mọ ọmọ tí bíbá àmúyàgbẹ́ àmútọ̀sára àmúfúríkọ́gọ́tà àmútoríbọ̀wò káàkiri onírànràn ìwà burúkú bẹ́ẹ̀ sì ni ti ń jẹ́ ọtí lélẹ́yìí alhamuru a máa yahjubu al-aqla ntí máa ntí máa ntí máa ń bọ̀ làákàyè náà ní ntí ń jẹ́ ọtí tọ́ba ti bọ̀lì tílaka ẹ̀ bá ti tílaka ẹ̀ bá ti doríkodò lára ọmọnìyàn kọ́dà ẹran gan wúlò jùlọ nírú àsìkò bẹ́ẹ̀ kí ọmọ ènìyàn má bàa wá dídàkudà lọ́nà bá fi gbé ìlànà Islam ló fi gbé Islam kalẹ̀ kọ́mọ ènìyàn bá lè má wà dáadáa a gbọ́dọ̀ gidi gan láti níbi ìtẹ̀lé ìlànà àwọn èèyàn tá a sọ yìí eré ọ̀nìfọ́sì yìí máa ń pariwo tó máa ń ṣe kankan èyí tó kan lọ́dọ̀ àwọn àfẹ́sìn èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ ìdùlẹ̀ ìdùlẹ̀ eh, awọ́lìsánà òun náà ni pé gẹ́rù jaiz ni èyí tí ò tọ́ èyí tí ò bójúmu tábọ̀dọ̀ báyẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n irú bẹ́ẹ̀ ló jẹ́ káwọn kan sọ yí pé àwọn kan àjáṣà rẹ̀ wọn wọn jẹ pé yíwáyé pé onákàlẹ àyà àdìníyà àwọn ọdún kan bẹ tó yẹ pé ọdún tó yẹ pé ó rò pọ̀ mọ́ ìsìn lọ́wọ́n ọba ni ìjọsìn òun náà làwọn ọdún tá a sọ sí pé òun ni Islam gbé wà fún wa ó wá ní kí àwọn ọdún kan bẹ wọn jẹ pé wọn tún wá ṣẹlẹ̀ pé àwọn ọdún kan bẹ tó yẹ pé àyàdù dùnìyàwóyà ni tó yẹ pé àwọn ọdún ni tí yóò mọ wá yóò mọ ṣẹlẹ̀ nínú gbèsè ayé ọmọ ìṣẹ̀mí ọmọnìyàn láyé irú ẹ̀ ní January first egbodò ẹ̀ ní January first nítorí náà nǹkan èèyàn lè ṣe dùnìyàwó yà ìgbà tí yàn bá ṣe ń bẹ láyé nígbà tó ṣe pé bí yàn bá ń bẹ láyé ihun tí wọ́n ṣe láyé náà nìyẹn ṣe ìgbà tí yàn bá ń bẹ láyé ṣùgbọ́n o a gbọ́dọ̀ mọ̀ yín pé bí yàn bá ń bẹ láyé ihun tó ń bá ń ṣe láyé nìyẹn gbọ́dọ̀ ṣe èyí gbọ́dọ̀ ṣe báṣubàṣu gẹ́gẹ́ bí èèyàn ṣe gbọ́dọ̀ tẹ́lẹ̀ báṣubàṣu èyí gbọ́dọ̀ tẹ́lẹ̀ báṣabáṣa èèyàn ń bọ́ lọ tẹ́lẹ̀ jáujáu bẹ́ẹ̀ náà ni èèyàn ṣe gbọ́dọ̀ lólé ayé nílòkulò àwa torí pé n tó máa ṣe láyé nígbà tí ìbá ti wà lẹ́yìn gbọ́dọ̀ ṣe tó wá jẹ́ ní tí ò dáa kí ẹ náà máa ṣe irọ́ ìyẹn ni àdìsí ló ń pàkíyèsí wá sí wípé táwọn àgbọ́dọ̀ wá dàbí àwọn ọmọ ayé pátápátá débi pé àwọn àríbákan náà àwọn padà rí bákan náà bíi pé tó máa ń ní àwọn jọra wa ní ìgbésẹ̀ ìgbésẹ̀ kan náà irú ẹ̀ náà nírú ọdún ìdìlẹ̀ ìdìlẹ̀ milad tí wọ́n ti ṣe bọ́sẹ̀ táwọn kiri yóò ń ṣe àgbọ̀dọ̀ kópa ń bẹ̀ kò kàn wá bákan náà irú ẹ̀ náà ni ìdìlẹ̀ watan ìdìlẹ̀ nasr àwọn ìdìlẹ̀ khaila. أو عيد الجلاء أو عيد الاستقلال gbogbo ọdún ẹ̀yẹ tí ìlú kankan máa ń gbé kalẹ̀ bí ìlú bá gbé kalẹ̀ ó fún wa ní ìsinmi ni òun ló mọ̀ kò ní ká máa ṣe kinu àsìkò máa kinu àsìkò kíní ká ṣe àwọn ṣe ti wá lọ ìlú ló mọ̀ mọ̀ ló fún àwọn òṣìṣẹ́ ìjọba ní ìsinmi. eléyìí náà ló wá goríra wọn débi pé àtúwórí mùsùlùmí àníbi Eh, àwọn ọdún jákujáku tó wá látàdà àwọn Rome bíi Eidul Hub Eidul Hub débi pé ọdún pé ọdún pé aṣọdún ìfẹ́ wọn ní nífẹ́ méjì nǹkan olólùfẹ́ méjì tó ṣe pé ẹ mọ̀ kí ni ìfẹ́ tó mẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ọ̀ràn yẹn ni. ìlànà tọ́lọ́wọ́n bá ní lórí ọmọ ẹ̀dẹ́ èèyàn a ti sọ lọ́pọ̀lọpọ̀ àyè lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú ọ̀pọ̀lọpọ̀ wáàsí láti gbọ́ làwọn afá ti sọ fún wa ipa níbi sàṣálàm náà dìdì lafzu hubb àníbi sàṣálàm dìdì ló fún wa lọ́pọ̀lọpọ̀ ipe kódà gan yóò jẹ́ kọ́mọ nìyẹn di mùmínì. lára àdìsí Anas ipe la yu'min tánàbí sàṣálàm fi kọ́ wa ipe la yu'min ahadukum حتى يحب لأخيه ما يحب لنفسه كلمة حب ناني hubb náà ni ìfẹ́ a gbọ́dọ̀ lo ìfẹ́ láàrin ara wa a gbọ́dọ̀ bára ṣùgbọ́n kì í wá ṣe ìfẹ́ afọ́jú kì í ṣe ìfẹ́ apọ̀dà kì í ṣe ìfẹ́ amùṣùà kì í ṣe ìfẹ́ amukú mẹ́kọ tó mọ̀ yàtọ̀ láàrin kókó àti kun eléyìí ò ní mùsùlùmí gbọ́dọ̀ ó gbọ́dọ̀ jìnnà sí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí tààrà ó gbọ́dọ̀ kẹ̀yìn sí gbọ́dọ̀ nípa mẹ òun ló wá gbajúgbajà láàrin wa láwùjọ wa lónìí ipe ìkíní kan jẹ idul hub tó ṣe pé àwọn kiri yọ àwọn ọgá àwọn kọwàsís àwọn ní ó dálẹ̀ ọ̀dọ̀ wọn ló ti sàn wá ní kò sí dúwọlé kò sí dáwọlá tẹ̀lé nínú àwọn dúwọlé ń sìn ó ti lọ́jọ́ tó wọ́n ń ṣe nínú ọdún ẹ tún máa rí mùsùlùmí náà tó ń kópa mẹ irú ẹgbẹ gbogbo àwọn alẹ àwọn ayédùn muharama ni nítorí pé kíni nítorí pé gbogbo ohun tí ó tẹ̀yìn rẹ̀ yọ àbámọ̀ aburú ni aburú ni bẹ́ẹ̀ aburú ló kó sínú oyún aburú ló ní ọmọ tí ò dáná ọmọ burúkú náà ló padà bí gbogbo ẹni yòówù tó bá wọn tó bá kópa ń bẹ àbí tó bá wọn ń pèpè sírú bẹ́ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó mọ̀ pé òun ti kó sínú agbọ́nrin àwọn tó ànábì wa Muhammad sallam ti ń sọ nípa wọn nínú àdìsí yìí nínú àdìsí kan tí ń bẹnu Sahih Muslim látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní qala qala rasulullah sallam man sanna sunnatan hasanah fa'amila biha kana lahu fa'amila biha kana lahu ajruha wa mithlu ajri man amila biha ìpẹ́ni yòówù tó bá dá ìlànà kan lẹ̀ tó bá dá ìlànà kan lẹ̀ gẹ́gẹ́ bá ṣe dálẹ̀ káàkiri ní gbogbo ìletò nílẹ̀ tó mọ́ lónìí nínú àsìkò yìí sìn tó máa fi tó bí tó bá ti di jẹ́nẹ́rì tó bá ń di kíní bí oṣù kan sí sìn sìn ẹ máa gbọ́ kánífà lẹ́yìn ìgbà tó bá kánífà kánífà náà àwọn street kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ tó bá wà lágbègbè kan dépò kí wọ́n kóra wọn jọ lórí báwo ni wọ́n ṣe fẹ́ lẹ́kọ̀ọ́ báwo ni wọ́n ṣe fẹ́ máa ní tètè nípa ìwà dáadáa àyè nípa àrùn rí gidi nípa báwọn ìlọsíwájú fẹ́ bá àdúgbò wa yìí wọn wá kóra wọn jọ lórí pé báwọn làwọn fẹ́ pe ijó báwọn làwọn fẹ́ kọ́ àwọn ọmọbìnrin jọ táwọn á wọṣọ èṣùbẹ̀lẹ̀kẹ́ táwọn ọmọ adáwọn èèyàn lọ́nà táwọn ọmọ gbowó ìgbà tó má gbowó yẹn náà jọ tó má gbàjọ lọ́kùnrin obìnrin tó bá kóra wọn jọ ọtí ni wọn fi rà nígbà tó bá sì ti mu títàn ẹ̀gbọ́n àtàbúrò nínú wọn wọn ò ní mọ̀ wà tó máa kọlù ra wọn ẹbí àtàrà nínú wọn wọn nígbà tó máa rọ́ọ̀lù ra wọn lọ́kùnrin wọn àtòbìnrin wọn tó máa lọ́rùn eléyìí máa bí ọmọ ẹ̀ sí fún wọn. lára bẹ́ẹ̀ ṣètọ́nù tó máa ní okùn yóò máa lọ́mọ ọjọ́ sí dáadáa àbúrò máa gbòòrò. gbogbo ẹni tó bá pèpè síbẹ̀ irúfẹ́ ni bẹ́ẹ̀ ti wà nínú ẹni tó kó sínú ara àdìsí pé ó ti dá dáadáa lẹ̀ ẹ́ tó ṣe wípé gbogbo ẹni tó bá àdádálẹ̀ wa pé méjì nìyí gbogbo irú tó dálẹ̀ tó bá jẹ́ dáadáa ni irú ẹ̀ lè ta dáadáa ta tá ń dálẹ̀ ní Sunna TV yìí tá ń pa àwọn èèyàn síbi dáadáa ní tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí tá ń pa àwọn èèyàn síbi àti tẹ̀pẹ̀lẹ̀mọ́ ní tọ́lọ́run bá yọ́nú sí tí ó jẹ́ kí gbèsè ayé wọn dá irú eléyìn Sunna hasana ni gbogbo ẹni tó bá pèpè síbẹ̀ tó wá ṣiṣẹ́ tọ ẹ falahu ajru wa mithla ajri man amila biha ẹ̀san bẹ́ẹ̀lẹ̀ fún bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá ti gbogbo ẹni tó bá ń ṣe irú irú nǹkan bẹ́ẹ̀ tẹ́ni tó ń dálẹ̀ òun náà tún máa lẹ́san ẹni tó dálẹ̀ náà ni ó tún máa nípe inú ẹ̀san rẹ̀ bákan náà man sanna sunnatan sayyi'atan ẹni tó bá jẹ́ pé àdádálẹ̀ aburú ló ń bá dálẹ̀ irú pé ọdún pé kánífà àbọ́dún ìfẹ́ tí wọ́n kóbìnrin tó máa ṣe oríṣiríṣi àìdá ń bẹ̀ ló ń bá bá dálẹ̀ ló wá pèpè sí ló wá kún lọ́dà ló pa láró làwọn èèyàn kó síbẹ̀ bíbà táwọn yẹn kó sínú ìṣìnà náà tààrà a lahu wizru lahu wizru ha a wa wizra man amila biha ẹ̀ṣẹ̀ tí ń bẹ ní tó dẹ́lẹ̀ ni yóò mọ̀ bẹ fa fa fa alayhi wizru wizru ha man sanna sunnatan sayyi'atan a alayhi wizruha wa wizru man amila biha ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bí aburú tó dálẹ̀ ni yóò máa bẹ lọ́rùn rẹ̀ àti gbogbo ẹni tó bá ṣe tó bá tẹ̀lé ìlànà aburú tó dálẹ̀ ni bẹ́ni tí náà bá ti nẹ́ṣẹ̀ aburú tó ṣe lòun tó dálẹ̀ náà ló ti máa nípe nínú ẹ̀ṣẹ̀ nínú aburú rẹ̀ débi pé àdébísọ̀ sílẹ̀ wá sọ gbólóhùn kan tó jẹ́ pé lágbára tàbí gbọ́dọ̀ jìnnà síbẹ̀ àdébí sọ pé la yankus min awzarihim shay'an dé wípé ẹ̀ṣẹ̀ kan ò wá ní díra wọn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mọ̀ wá lọ lórí wọn tààrà gbogbo eléyìí ńkọ́ ó ń túmọ̀ sí wípé gbogbo tí Islam bá ti lọ́wọ́ sí tí Islam bá ti fọwọ́ sí a gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ọdún oníranàran tó kún ayé tí wọ́n máa ń ṣe láwọn ìlú kọ̀ọ̀kan gbogbo eléyìí tó jẹ́ pé kò sí nílànà Islam tí Islam júwe fún wa yẹn tó di yàtọ̀ sí mẹ́ta tí a sọ fún wa ní ìpàdé àkọ́kọ́ ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ jìnnà sí nítorí pé irú bẹ́ẹ̀ kò sí oyún tí ó padà ní oyún oyún tó bá ní ìnira ni ó fi ni ó fi rù ẹni tó bá nílò oyún bẹ́ẹ̀ ìnira ni ó fi rù ìgbà tó bá bí náà aburú náà ló padà bí irú àdúgbò tó bá bí sí àbí orílẹ̀-èdè tó bá bí sí aburú náà ló máa tàn ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo tó bá ń jẹ́ aburú pátá yányán ìsìlámù fi ká lọ́wọ́ sí i eléyìí ni ìwọ̀nba àlàyé tá a ṣe fúnra wa nípa àwọn àyádùn muharrama wọlé muhadasa wọlé bẹdẹẹyà tó ṣe pé gbogbo ìpàtà yẹnyẹn Ọlọ́run bò nífẹ̀ẹ́ sí ìtọ́lọ́run bá sì ti nífẹ̀ẹ́ sí ọ̀ràn yẹn agbọ́dọ̀ tètè gígírí agbọ́dọ̀ tètè kúrò ń bẹ̀ agbọ́dọ̀ wá sí pé nítorí pé aládùúgbò mi ni alámúlétì mi ni ó wá ń ṣe káwọn náà irọ́ o ọ̀rọ̀ tó dà láásọ tó máa náà ṣọdún tí wọ́n à Ọlọ́run máa nítorí akọ́dún nígbà ọlọ́run mọ̀ ṣọ́wá lè ṣe táàfì à ní sọ fún wọn débi pé bó má sọ fún wa àwọn náà sọ padà fún wọn àní sọ fún wọn bó bá sọ sí wa àwọn sọ pé ọlọ́run máa ṣọ́ wa ọlọ́run pẹ̀lú wa o ọlọ́run jẹ́ àmàbẹ́ dáadáa kọ́lọ́run wọlé àlùbáríkà àsìkò tá a wáyé bá tá a gbọ́ yìí kọ́lọ́run jẹ́ kí o ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kó má jẹ́ kí ó jẹ́ ẹ̀rí takò wá láyé kó má takò wá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ bí haki subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar